háà ikú dọrọ ikú ó ṣèyí tán ikú mẹ́nire lọ ó fẹni búburú kalẹ̀ ìgbà mélòó la ó lò láyé tá a méwẹ̀wérin gbogbo ẹni tó ń bẹ lókè erùpẹ̀ ẹ gbọ́ ọjọ́ mélòó la ó lò láyé tá ń wẹ̀wérin ìrìn àjò ọmọ ẹ̀dá ikú ni òpin rẹ̀ asán nílé ayé ìmúlẹ̀ mọ́òfo ni ọlọ́run adẹ́dá nìkan ló mọ ìrìn àjò ẹ̀dá nílé ayé yìí a kò mẹni tó kàn ní ọla ó lè jẹ èmi ni ó lè jẹ ìwọ ni òun ló jẹ kí n máa sọ wípé ká máa gbáyé ṣe nǹkan rí ká máa ṣe nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ torí wípé gbogbo nǹkan tí a bá ṣe lénìí ìtàn tó bá dọ̀la lónìí ìròyìn tó ń múnú ẹni bàjẹ́ ìròyìn tó ń panilẹ́kún òní mo mú wá fún yín nípa Portable ọmọlálọ́mí ẹ máa bá wa ká lọ kẹ́ lè gbọ́ kókó inú ìwé ìròyìn náà tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá lónìí ìròyìn nípa Portable Ọmọlálọ́mí òun la fún yín lénìí mo lérò pé gbogbo yín mọ Portable tó ń kọrin Portable pàdánù ọmọọṣẹ́ rẹ̀ ó pàdánù ọmọọṣẹ́ rẹ̀ tó jẹ́ mánéjà rẹ̀ ó pàdánù rẹ̀ ò ní àná nínú jàǹbá ọkọ̀ inú jàǹbá ọkọ̀ ni mánéjà Portable ló ti ṣolóògbé ló ti dolóògbé ló ti gbèkuru jẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra ẹ jẹ́ ká sọ ọ̀rọ̀ àdúrà kan fún Portable àti ìdílé mánéjà rẹ̀ lónìí ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi ẹ kú dédé wò lẹ́ẹ̀kan sí ire lójú gbogbo ọmọ àrí ó dàbọ̀.